fún ten million. ten million naira. Uh, per month n bò ya wọn ò lè account fún òun fún ọmọ that ten million naira ni gbàtẹ́mi wà ní commissioner lèmi commissioner wà approve fún project ẹ̀yọ̀kọ council mi sì lè ṣe project bíi mẹ́fà méje mẹ́jọ aslọ ṣe inspection and inspection department and evaluation department. ṣé kì í dẹ̀ ṣe pọ́n five million ṣiṣẹ́ wọn ju five million àpò ah, ah, nígbẹ̀yìn gan fún wọn. ṣé bí gbogbo ẹ̀ wà mí tọ́ ni wọ́n lè rí ṣe é sìn so náà ọjà àbáyé. sófin fààyè gbà kí gómìnà ọmọ fún wa ní owó òṣèbówó wọn ni látòkè lọ́hùn. ẹ ẹ wà láàrin wọn àti federal government wọn jọba dáwọ ilé rẹ yìí sì torí pé ìgbà táwọn wà ń bẹ o project tó máa fẹ́ ṣe àwọn ni wọ́n decide pé project táwọn fẹ́ ṣe rèé gómìnà ó sì approve ẹ. ẹ̀yin ó dẹ̀ finance ẹ̀. gómìnà ó sì approve ẹ̀ pé owó wọn ló wà nínú àkáǹtì wọn àwọn wọn decide wọ́n ní councillors wọ́n ní àwọn eh, eh, supervisory councillors too tán jọ decide táwọn fẹ́ ṣe táwọn fẹ́ ṣe táwọn fẹ́ ṣe rè tó bá di ju ten million lọ i will move it to the governor tó bá di ju fifty million lọ governor á move ẹ lọ́sọ̀dọ̀ eh, esco executive council ṣe yẹn sìn but now for the past three years kò sí tọjọ́ and at the same time i was still there ẹ bí mo sọ lẹ́ẹ̀kan ìgbà táwọn à ń bẹ̀ gbogbo loan for that eight good years tí governor Ajimobi Gbagbale over twelve billion hmm. for the eight good years a ti wà ní gbèsè lọ́yọ̀ state now our loan Ọ̀yọ́ state ó more than two hundred billion come and show you wá fún náà fi ṣe fún wa. ṣe bẹ́ẹ̀ lọ́nọ́rẹ́bù nílé ìgbìmọ̀ asòfin kí ló dé eh. táwọn ò dìde takò. Ah. Mm-hmm. Eh? ìkankan náà. ìkankan náà ni wọ́n. recently níjẹta wọ́n tún approve ten point three or ten point something billion fún renovation of the junction junction wọ́n ní díàpẹ́ ui wo kẹta. ẹ bá ń bíbí máìkì ẹ. yẹ kẹta ten point three billion pé ẹ fẹ́ ṣe renovation of the junction billion that means pé junction kan máa kọ́ máa cost wọn ní three point one billion that three point one billion alone how many classroom ló lè kọ́ lọ́yọ̀ state junction junction ni o kò ṣe bíríìjì o bóyá wọ́n fẹ́ ṣe bíríìjì o three point one billion wọn làwọn ṣe kàn sí gate ọ̀kan níbi ìdí àpẹ́ níbi civic center then the ui three point one billion that's a lot of money per junction àwọn àgbẹ̀ ọba for less than three three years àti ní about two hundred billion loan tí Ajímọ̀bí bá gbà bẹ́ẹ̀ nígbà táwọn wà ń bẹ̀ kí wọ́n máa dé bá. That is why we need experienced politicians like Governor or uh, Senator Teslim Folarin to come and take over. ṣe gbogbo yẹn Governor Seyi Makinde is a businessman. Is our governor. He's, yeah, he's a businessman. I stand to be challenged. so olókòwò ni wọn. it's ah, not a politician now but somebody tó ti lọ sílé tó ti lọ sílé ìgbìmọ̀ asòfin senator lẹ́kìnní senator lẹ́kìnjì majority leader then senator lẹ́kẹta ẹ wá fi wẹni tí o ṣe councilor rí torí ẹni ò jẹ́ kó yé wọn àná àwọn tó sì yẹ tó sì yé nígbà tí wọ́n wọlé wọ́n lé wọ́ sẹ́yìn ṣe ọdẹ sáà nǹkan tó mò ń sọ there are so many okay let me give another example ẹ wo street light yẹn those are the template of governor Abiola Ajimobi template ta sílẹ̀ ni but ìwé ìṣèpàṣẹ fẹ́ ṣe é nìyẹn solar la fẹ́ lò àwọn wa lọ ń lo diesel which is almost one thousand naira now per litre àwọn yẹn bẹ̀rẹ̀ sí complain ah diesel ti jẹ́ diesel ti jẹ́ níláyàyé ní nàìjíríà i live in a developed country solar lẹ́yìn kó máa power street light tà ní sọkọ́bọ̀ àwọn yẹn wá ń complain lórí diesel wọ́n ti tẹ̀yẹ̀ sí gas èyí ló ní gas nine hundred dollar àbí nine hundred naira per per litre kí ni ìyàtọ̀ kí lè fà èjì that's one is a recurrent expenditure tẹ́ pé ọ̀dọ̀ tí wọ́n lè máa ṣàbọ̀n owó síta ni. lọ́sọ̀ọ̀sọ̀. sẹ́ni too many things going on in your state